الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọ ọlọ́run ọba tí ó tún sọ wá di ìwòyí ọba náà lọ́ba tí adúpẹ́ fún ọbẹ̀ títóbi ọlọ́run ọba wa àfi bí ọlọ́run ìjòkó wa àti ikú onílé wa ọlọ́mọsá fi sún ìbádà fẹ́ni kọ̀ọ̀kan wa ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run gẹ́gẹ́ bí àsìkò wa a ní àsìkò púpọ̀ mọ́ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run láàrin ọgbọ̀n ṣẹ́jú insha Allahu ta'ala a ṣe àlàyé nípa abala ẹlẹ́ẹ̀kejì nípa ọ̀rọ̀ alikọ́dàr èyí tí asàlàyé ní ìjẹ́jọ́ abẹ́lẹ́wọ̀n Allah rahma ọlọ́run ọba òun náà ní òjò látọ̀dọ̀ ọlọ́run pẹ̀lú ẹ̀ náà ni ọlọ́run fi ń tún eré lẹ́ṣin pẹ̀lú ẹ̀ náà láti ń jẹ́ láti mú ọbẹ̀ òjò náà ọlọ́run kò ṣe ní rahma fún wa kó má ṣe ní adab kó má ṣe ní yàfẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run agbára ọlọ́run ọba wa. الحمد لله شبهات أولى القدر ọ̀rọ̀ nípa alikọ́dar àti sàlàyé síwájú níjẹ̀ ẹjọ́ wípé òun náà ni ìmọ̀ ọlọ́run àti àkọọ́lẹ̀ rẹ̀ nígbà tó lọ́n mọ̀ ọwọ́ akọ́ sílẹ̀ lẹ́yìn náà ọlọ́run ọba ọwọ́ afẹ́ láti ṣe fífẹ́ rẹ̀ yẹn kò sí fífẹ́ tó lè di lọ́wọ́ lẹ́yìn náà ọlọ́run ọba òun ló dá gbogbo tí ọkọ̀ ọlẹ̀ àti ẹni tí wọ́n kọ́ fún gbogbo tí ń bẹ láyé ọlọ́run ló dá gbogbo eléyìí náà ní jẹ́ kádàrá kádàrá ò lè ṣẹlẹ̀ àfi ká nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn a sì gbàgbọ́ a gbà pé ọlọ́run bá nímọ̀ nípa gbogbo nǹkan lẹ́yìn náà ó tún wá kọ gbogbo nǹkan lẹ̀ síláhùl mahfuz lẹ́yìn náà ọlọ́run ọba tún wá fẹ́ kò ní ṣe lẹ́yìn rẹ̀ pẹ̀lú ìfẹ́ rẹ̀ ni ó ṣe ṣe lẹ́yìn náà gbogbo ohun tí ń bẹ láyé àti kádàrá àtẹ̀ntà akọ kádàrá lélẹ́rí ẹ̀dá ọlọ́run náà ní gbogbo ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ ẹ wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lénìí tó jẹ́ pé ọ̀rọ̀ kádàrá yìí ó ti sọ wọ́n di ọ̀tá ọlọ́run ẹlòmíì ọ̀rọ̀ àìgbọ́kádà ráyé ṣubuhatun haula al-qadar àwọn ṣubuhat àwọn ìrújú nínú kọ́dàr òun náà ni àwọn pàlàpàlà kan ti ṣèitọ́n tí yọ́ máa gbàbẹ̀ sínú ròrí ọmọ èèyàn téèyàn wà sọnù látara sísọnù yìí èèyàn wà kó sọ́wọ́ ṣètọ́nù ṣètọ́nù yóò wà múyàn yóò sọ yẹn délérí búláyé yóò tún sọ yẹn délérí búlọ́run ọlọ́mọṣẹ́ ẹ̀ sọ níbẹ̀. aksamu nas fil qadar àwọn èèyàn nínú qadar wọ́n pín sí ọ̀nà méjì. àwọn alákọ̀ọ́kọ́ àwọn gbà pé yanfun alqadar nufatul qadar àwọn ní kò sí kádàrá àwọn ní wọ́n ń pè ní alqadariya yakulun wọ́n máa sọ àwọn lẹ́yìn tí wà á tipẹ́tipẹ́ tá a bá ṣe rí àwọn tá a wí mọ́ ìròrí wọn tí wọ́n kọ sílẹ̀. Si àti ìròrí wọn tí wọ́n pass sínú ọpọlọ àwọn èèyàn ìròrí yẹn à ń jogún ẹ̀ ló fi jẹ́ pé ládùúgbò wa nísìn náà bá a bá rí kọ̀dàríyà ìjọ kọ̀dàríyà á rí ìròrí wọn gbogbo òlu ló wà ìròrí kọ̀dàríyà àwọn ti ẹ àwọn ti wọ́n ti gbin aburú yẹn sẹ́mi àwọn èèyàn fáírọ́ọ̀sì yẹn wọ́n ti fa ń sílò ẹ̀ sixty ma àmọ́ ìròrí wọn ṣe kí ni wọn exist alikọdariya yìí yekulun àwọn ọmọ sọ pé laakọdar kò sí kádàrá kankan ọlọ́run ọba ò ní mímọ̀ nípa nǹkan kan àbílẹ́yìn ìgbà tó bá ṣẹlẹ̀ ọlọ́run ọkọ nǹkan kan kalẹ̀ wàhálà nafu ilẹ̀ ilmi lahi ta'ala sabik wà àtikọ́dù anàláha la ya'lamu al wọ́n ní ọlọ́run ọba ò gbogbo tí ó ṣẹlẹ̀ kò pọ́sífù kọ́lọ́run mà ó dìgbà tó bá ṣẹlẹ̀ tán kọ́lọ́run tó mà wàhásà kúfùrùn bil ijma' àwọn àlùfáà ni àwọn tí wọ́n ní kò ṣe kádàrá yìí àbẹ́ kùfàr ṣé kèfèrí ni wọ́n wọ́n di à muslims wọ́n ní mùsùlùmí làwọn náà àwọn àlùfáà nígbà wọ́n ti jẹ́ mùsùlùmí yẹn á sọ fún wọn pé ẹ má sọ pé kò ṣe kádàrá mọ́ ẹ má sọ pé kò ṣe àkọọ́lẹ̀ nítorí pé alukur'an tẹ gbàgbọ́ tẹ fi jẹ́ muslim ó sọ pé kádàrá wà àwọn àyà taka níjẹjọ àyà yẹn pọ̀ nínú àwọn àyà míì tí ń sọ pé kádàrá wà tí ọmọ jẹ́ àtakò fún àwọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí ìròrí yìí náà ẹ máa rí o tí wọ́n pe ẹ ọlọ́run kọ́kọ́ ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitanir rajim ma asaba min musibatin fil ardi kò sí mùsíbà kan tí ó bá yàn lérí ilẹ̀ wala fi anfusikum kò sí mùsíbà kan tí ó bá yín nínú ẹ̀mí yín problem nínú ayé yín illa fi kitab ní ti ń bẹ́ẹ̀ nù àkọọ́lẹ̀ yín ni nínú tíra kitab tíra o Allahul mahfuz min qabli an ká tó dá yín iná láti kọ́lẹ̀ inna dhalika ala Allahi yasiri ìtọ́sẹ̀lẹ̀ sí yẹn ọ̀rọ̀ ọ̀rùn fọlọ́wọn ọba kọ́ mọ́ ṣẹlẹ̀ sí abọ́bọ́lọ́ ń ṣe fẹ́nu bó ṣe wà nù àkọọ́lẹ̀ rẹ̀ nù surat al-hadid aya twenty two anabi wa muhammad sallam anabi ni kataba allahu maqadir al ọlọ́wọ́n ọba ọkọ̀ gbogbo àkọọ́lẹ̀ gbogbo ntọ́dá wọ́n tó mú adìẹ tọpa àti wọ́ àti bó ṣe fẹ́ pahùn àtọ̀bẹ tó fi pa àti irúran ọ̀bẹ yẹn àti ibi tó ti pa adìẹ yẹn àti adìẹ tó fẹ́ pa àti kọ́lọ̀ tó ní àtàsùkò tóun náà kú gbogbo ẹ̀ pátá ní ń bẹnu kádàrá kọ́bìlà ń yá kọlùkọ samawati wal ard gbogbo ìtìlọ́tì ń bọ̀ nínú gbèsè ayé ọmọ èèyàn àti ntọ́lọ̀ tún dá kan tó dá sánmà àti ilẹ̀ ni wọ́n ti kọ́ bí hamsin alifisana fifty thousand years kan tó dá sánmà àti ilẹ̀ ni wọ́n ti kọ́ wọ́n ti kọ́ gbogbo details nípa gbogbo ntọ́lọ̀ ń dá bóyá ntí mi àbí ntí òsè kínní àbí ntí omi sánmà àti ilẹ̀ náà wà nù kádàrá tí wọ́n kọ́ àmọ́ lọ́n ní yé wa pé wọ́n ti kọ́ kádàrá tipẹ́ gan-an ọ̀nà sì ti jìn fifty thousand years kọ́lọ́hún tó dá samati tí ló ti kọ́ àwọn olùfà ni níbi ìmọ̀ ọlọ́run lágbára dé ìyá alamamakan ọmọ tó ti ṣẹlẹ̀ ó sì máa ti ṣẹlẹ̀ lọ́wọ́ wà má sayakun àti tí ó padà ṣẹlẹ̀ wà má lawkana lawkana kayfa yakun nǹkan tí ó ṣẹlẹ̀ kápọ̀ bá ṣẹlẹ̀ ni ọlọ́mọ bí ó ṣe ṣẹlẹ̀ àyà kan wà Koran ọlọ́run ní àwa kèfèrí nígbà tí ikú bá ká wọn mọ́ ẹbọ tí wọ́n ń ṣe tí wọ́n wá bọ́ sí ọ̀run walaw ruddu la'adu ọlọ́run ọba níṣẹ́ rí àwọn kèfèrí yẹn tí wọ́n ń pè àwọn ọmọ nìyí àwọn ọmọ nìyí àwọn ọmọ nìyí ẹ dá wa padà sílé ayé káwọn náà ká lè ní tàwídìí ká lè gbọ́ lọ́ngbọ́ ọlọ́run ní bá a bá dá wọn padà sílé ayé náà yẹn tí wọ́n ṣe náà nù. No sábà pé èyí ò tí ṣẹlẹ̀ ètí ò tí ṣẹlẹ̀ àbí nǹkan tá a rò pé tó bá ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ gan ọlọ́mọ bí ó ṣe rí qala rasulullah sallallahu alaihi wa sallam anabi wa muhammad anabi ni ọlọ́wọ́n bá sọ fún wa yìí pé inna kulla shay'in khalaqnahu bi qadar gbogbo nǹkan tá a dá a dá pẹ̀lú kádàrẹ́ ni tọ́ àyà yìí ó ti jẹ́ àmọ̀ pé ọmọ náà wọ́n ti dá wọn ọmọ àlìjẹ́nà wọ́n ti ṣe kínní wọ́n ti dá wọn. gbogbo àwọn tí wọ́n ní kò sí kádàrá yìí àyà yìí jẹ́ ó jẹ́ àmà pé wọn ò sí lójú ọ̀nà wọ́n sì ti sọnù. àwọn tá a wá wí ìjàmà wọ́n da nǹkan rú gan ẹni kọ́kọ́ bẹ̀rẹ̀ ròrí ipe kò sí kádàrá orúkọ rẹ̀ ní mahabadu alijuhani mahabadu alijuhani nílùú Basra ní Iraq àsìkò tó bẹ̀rẹ̀ rori òun rò pé kò pọ́sibú bóòlù yóò ṣe mọ gbogbo tí ń bẹ nínú oko àti gbogbo tí ń bẹ nínú omi àti gbogbo tí ń bẹ nínú lérí ilẹ̀ àti lókè àti sámà ìròrí yìí mábàdù yìí bẹ̀rẹ̀ rẹ̀ kọ́dà àwọn sàhábà ò tí kú wọ́n ní Abdullahi Abdullahi bin Umar ó wà Abdullahi bin Abbas ó wà àwọn èèyàn wá fi ẹjọ́ mábàdù yìí wọ́n lè fi sun abdullahi bin umar ipe arákùnrin kan nínú àwọn tí wọ́n láwọn ń tẹ̀lé ànábì ó ti bẹ̀rẹ̀ lórí kan o ipe kò sí kádàrá o pé kálukú wọn máa ṣe tí máa ń ṣe kíni ìtọ́ba rí abdullahi bin umar ó ní walladhi nafsu muhammadin biyadi ó ní mo fi ẹni tẹ́ mi ànábì ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra ta fi búra yẹn ọlọ́run law kana li ahadihim mithlu ahadin dhahaba ẹnì kọ̀ọ̀kan wọn tí wọ́n ń bẹ ní bá sọ̀rọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ yẹn tí wọ́n bá ná sínú ẹ̀sìn wa yìí yìí tó ṣe déédéé òkè Uhud thumma anfaqahu fi sabilillah tí wọ́n á fi gbẹ̀sìn ọlọ́ǹga nínú góòdì ma qabila Allahu minhu hatta yu'mina bil qadar òun fi ọlọ́run bá búra abdulayi bin Umar ọlọ́run ò ní gba sàárà wọn kò ní gba sọ́dáka wọn títí tí wọ́n fi ní ìmánì pẹ̀lú kádàrà nítorí ìní ìmánì pẹ̀lú kádàrà ó wà nínú àwọn orígun imani mélòó mẹ́fẹ̀ẹ̀fà tọ́ka bá sì ti bọ́lẹ̀ kò sí ìmánì ìmánì yẹn tẹ́ẹ̀ bá sì ti ní ìmánì ọlọ́run ò ní gba sàárà rẹ̀ kò sì ní gba gbogbo tó bá ṣe torí ò lè máa ṣe sàárà nítorí ẹni tó gbàgbọ́ àwọn àlùfáà wa wọ́n ní ọ̀rọ̀ kádàrá àwọn sọ̀hábà kò sẹ́ni tí kádàrá yìí rú lójú àmọ́ tí ń ṣẹlẹ̀ ni pé ẹnìkọ̀ọ̀kan wa á lọ lè sinmi nínú òròrí wa ká má dára wa láàmú kí ni ànábì sọ kí ni ọlọ́run sọ kí ni àwọn àgbọ́yé àwọn sọ̀hábà ká sì sinmi ká máa bá yé wa lọ ká sì máa ṣàdúrà ká sì máa ṣiṣẹ́ nítorí kádàrá máa ń lójú ìmọ̀ lọ ìmọ̀ ń bọ̀ lẹ́mìí yẹn báyìí anabi wàlá àwọn sahaba sallallahu alaihi wasallam wọn jòkó níjọ́ kan anabi wọn bá wọn sọ̀rọ̀ anabi ni ma minkum min nafsin illa waqad ilima manziluha fil jannati wan nar ẹnì kọ̀ọ̀kan yín kò sẹ́nì kankan nínú tọ́lọ̀ndá lọ́mọ èèyàn tí wọn ò ti mọ ààyè rẹ̀ nínú ná àti nínú àlìjẹ́nà ìtumọ̀ ẹni pé ọlọ́run ọba ti mọ ààyè rẹ̀ nínú náà àti nínú àlìjánà ààyè yẹn ààyè rẹ̀ náà ni ó ti wà náà kọ́lẹ̀ rẹ̀ bó ba lọ tó bá bọ̀ yọ padà kú tí ó fi wá wọ iná o ààyè tí ó sì jòkó sí náà bó ba lọ tó yọ padà sí àlìjánà tí ó fi jòkó sáàyè tí wọ́n kọ́ fún wọ́n ti kọ́ àwọn tí ó wà lálìjánà wọ́n sì ti fi àpótí kálukú wọ́n ti fi tì síbẹ̀ sẹ́mi pé ọ̀rọ̀ yìí ń sin taba gbọ́ wọ́n fẹ́ lágbára díẹ̀ àwọn sọ̀hábà ọ̀rọ̀ yìí náà lágbára lọ́dọ̀ tiwọn wọ́n ní ya Rasulullah wo òjíṣẹ́ ọlọ́run falima na'mal kí ló wá dé tá à ń ṣiṣẹ́ kí ló wá dé tá à ń ṣiṣẹ́ nígbà òkú jẹ́pẹ̀ ìjọba wọ náà náà bọ́ọ̀lù bọ́bọ̀ tó fi gbogbo ayé gbààwẹ̀ tó fi gbogbo ayé kírun yọ padà wọn náà náà tán nígbà fẹ kúkú kóra ró kákú dúró kẹ́nìkan má lọ mọ́ṣáláṣí má káṣí má ṣeré kan mọ́ torí ogun ẹ̀ tí wọ́n ti parí ẹ̀ nítorí bó ṣeré náà tó bá dé pé wọ́n bá ti parí ẹ̀ pọ́ ọmọ náà ní ọwọ́ náà la ilaha illallah ọ̀rọ̀ kádàrá ó tún bá yẹn lẹ́rù kádàrá kan là ń lò lọ́wọ́ báyìí nínú ọ̀rọ̀ gbèsè ayé wa àti nínú ẹ̀sìn wa kádàrá wo ló tó wá wà lẹ́yìn èyí tá à ń lò àmọ́ nítorí àmọ́ tọ́lọ̀ mọ̀ àṣírí bí wọ́n kọ́ sí àmọ́ lọ́wọ́ bá mọ̀ àwa fi àánú rẹ̀ bẹ ọlọ́run kò sí nǹkan kan téèyàn lè fi kọjú kádàrá lẹ́yìn kíni àdúrà kọ́lọ̀ mọ́sá ìwọlé agbára rẹ̀ kọ́mọ̀sí wa lẹ́ni tí ó máa rìn lójú ọ̀nà rẹ̀ tí ó wàá kú díẹ̀ tí ó jáde láyé tí ó wàá bẹ̀rẹ̀ sẹ́ẹ̀bù tí ó wàá lọ lè parí lérí ẹ̀ gbogbo àwọn tí wọ́n wá ń ṣiṣẹ́ bú bọ̀ pátá tá ń pè látijọ́ yìí pé ẹ wá mọ̀nà ẹ wá la tí wọ́n ń rí wa sí pé àṣejù táwọn afáàn ti pọ̀ jù kódà kódà kódà náà tí ẹ̀rù sì ń bà wá fún wa pé àwa tá a wà lérí ìmọ̀nà gan ẹ̀rù ń bà wá gan à ń bẹ̀lẹ̀ tàṣẹ́ yìí tẹ̀ ń segin ni lójú ọ̀nà. àwa tá a mutí sẹ́ tá a ṣe ṣìnà tá a ṣe bọ́ alihamudulilayi agbowó èlé àtàtẹ́tẹ́ ẹ̀rù ń ba àwa gan lérí kádàrá ẹ̀mí tí yín wá balẹ̀ lérí opposite ẹgbẹ̀jọ́ ni bọ́lá ṣe fẹ́ nu ẹ lè yí òun padà lè yí lóòótọ́ àwọn olùfọ àwọn àwọn ni àwọn sàábà wọn ni afalana tẹkìl sí kakú stọọpù dáńṣe kálukú ọmọ bẹlẹ ayé torí ká dàrọ padà sẹ kọ́ọ̀lá láà anábì ní irọ́ o ẹ má stọọpù iṣẹ́ rẹ o láà ẹ má stọọpù tààjùdì o ẹ má stọọpù sàrà o ẹ má stọọpù àdúrà o ẹ má stọọpù irun o gbogbo okùn ẹbí gbogbo dáadáa tẹ̀ ń ṣe ẹ má stọọpù ẹ má ṣe o ẹ má lù o fakulu muyassarun lima khuliqala nta bá dáyàn fún bí náà la bá dá la bá torí ẹ̀ dáyàn á ṣe ọ̀nà iná yìí nírọ̀rùn fún tí ó máa tọ̀ ọ́ tọ́bajọ́ pé abáda nítorí ni á ṣe ojú ọ̀nà àlìjánà yẹn àwọn àwọ̀ àlìjánà á ṣe nírọ̀rùn fún kọ́ máa ṣe because táà níbi ọba yẹn bí ọba yẹn ń sìn ọ̀rọ̀ fẹ́ dàrú anábìrin kálukú yín ẹ máa ṣiṣẹ́ sórí tí wọ́n bá ti rọ̀ ọ́ fún kádàrá tó wà lẹ́yìn rẹ̀ tó bá jẹ́ pé tí wọ́n rọ̀ ọ́ fún dáadáa bá lòun rí ṣe tètè gbà pé kádàrá dáadáa náà ni kéèyàn ṣe kíni kéèyàn wà lè jẹ́nà pẹ̀lú yọ̀ǹda ọlọ́ tó bá jẹ́ pé iṣẹ́ bú lọ́lọ́ jáwọ́ ń bẹ̀ tó ń pé kèyà kèyà èè tán ẹ̀hìn tó téèyàn fi ṣe gbogbo iṣẹ́ téèyàn lè fi wọ náà Eh, òun tó wọn máa fura pẹ̀lú iṣẹ́ tí ń ṣe ń pé kádàrá tó wà lẹ́yìn tó ń ṣe yẹn òun ni kíní kó wọn dọ́mọ náà anábìíní ẹ máa ṣiṣẹ́ o ẹ máa stop o. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ rí àwọn eléyìí àwọn lọ bẹ́ẹ̀ àwọn alukọ̀dàríyà àwọn kan tó wá dé àwọn ní alìjàbùríyà làwọn nínú wọn ni mọ̀tẹ́sílà àwọn jàbùríyà yìí mọ̀tẹ́sílà yìí náà àwọn náà gúrùpù wọn àti ẹgbẹ́ wọn wọn exist mọ́ àmọ́ ròrí tiwọn náà ṣe kí ni ó sì exist ẹni dá tiwọn lẹ̀ ẹ mọ̀ ròrí tiwọn alladhina lam yaj'alu lil abdi aya ayata qudratin bal ja'aluhu majburan ala harakatihi wa ala af'ali àwọn ní ìròrí tàwọn ni pé kò sí ntọ́mọ èèyàn lè dá ṣe fún rẹ̀ laysa lahu ikhtiyar ọmọ èèyàn ò lè túṣe kankan láti ṣe wọ́n ń jẹ́ ń pa lérí gbogbo ohun tí ń ṣe ni ìjẹ́ nípa yẹn òun náà ni kádàrá rẹ̀ ẹni dá tí wọ́n lẹ̀ ní jaadu ibùnú dirham jaadu ibùnú dirham wàhálà afaali wọn ni gbogbo ntẹ̀yìn bá ti ń ṣe kádàrá rẹ̀ ní yẹn kọ̀ọ̀kan yín mọ́ o mi bá mutí ẹ̀fílẹ̀ o mi bá ń ṣàgbèrè ẹ̀fílẹ̀ o mi bá lu yẹn jìbìtì ẹ̀fílẹ̀ o gbogbo ntọ́ bá wù kó lè máa ṣe ntòhun lè ṣe nu níta torí ẹ̀dá náà ní sekínì ní ń ṣe yẹn ìròrí yẹn wà lọ́dọ̀ àwọn òyìnbó gbogbo ntẹ̀yìn bá lè ṣe tó bá dé pé ẹ̀rín ló lè rín tó jẹ́ pé sex film ló lè ṣe wọ́n ní this is job iṣẹ́ tiẹ̀ nìyẹn kádàrà tẹ̀ tí wọ́n ṣe kí ni tí wọ́n kọ́ mọ́ nìyẹn wọ́n lọ́mọ èèyàn àjẹ́ wọn pa ni nítorí níta àkọọ́lẹ̀ fún ní ṣe kí ni ní ń ṣe ọ̀rọ̀ yẹn lóòótọ́ tí èèyàn ọba farabalẹ̀ ṣé ọ̀dọ́ pọlọ́rú. nínú àwọn àkọọ́lẹ̀ wọn àwọn eléyìí wọ́n ní alikọ́wù filibahari maktufa wà kọ́ lẹ́la wọ́n ní sẹ́ rí ọ̀rọ̀ wa wọ́n dà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n jù sínú odò ni maktufan wọ́n sì wá ti dè é lọ́wọ́ lẹ́sẹ̀ wà kọ́ lẹ́la hù ẹni tó jù sódò wa ń sọ fún pé ìyáka ìyáka à ń tẹ̀bùtẹ̀ lẹ́bìlìmá mọ́jọ́ mi ọkàn ọ̀la ọ̀dọ́wọ́ rẹ o mọ́jọ́mi ọ̀tá sọ́la bẹ́ẹ̀ ṣe jù wá sódò yìí tọ́wọ́sẹ̀ ẹ̀jẹ̀ pé ẹ̀dẹ̀ wá lọ́wọ́ ní sẹ́ mọ̀ pé alẹ́ hangi mọ́ etí kànga ẹ ti dẹ̀ wá lọ́wọ́ lẹ́sẹ̀ wọ́n ní kádàrá ti dẹ̀ wá lọ́wọ́ lẹ́sẹ̀ ìròrí wọn ni ipò ẹnìkọ̀ọ̀kan wa a ní choice àwọn tá a wí jẹ̀mọ́ àwọn náà wọ́n ti lọ àmọ́ rò tiwọn náà ń ṣe ni ń bẹ́ẹ̀ àwọn onímọ̀ máa sọ pé ṣe é rí ẹsẹ̀ tí mo dá bí ọba sínú kádàrá ọlọ́run pé da ìní da kẹ́nìkan máa dà mí kẹ́nìkan máa bù mí o kádàrá mi ní í ṣe kí ni ní lò nítorí pé kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ àfi pẹ̀lú yàn ọlọ́run ṣe rí pé bí yàn farabalẹ̀ oyé èyàn sọnù ọ̀kan nínú àwọn ọjàlè ọwọ́ bá Umar bin Khattab ó gbé nǹkan kan Umar bin Khattab wá ní ah, kí ló dé tó gbé nǹkan yìí ó ní qadarullah ó ní kádàrá ọlọ́ni kádàrá ńlọ darí òun tó ń fi gbé tí ó sínú kádàrá ni òun ní sékìní òun ò ní gbé Umaru anta sadaqta bi qadarillah ọjà lè pẹ̀lú kádàrá ọlọ́run nahnu naqta'u yadayka bi qadarillah àwa náà á wàá gbé ọwọ́ rẹ méjèèjì sí pẹ̀lú kádàrá ọlọ́ sẹ́mi bẹ́ẹ̀ ni sẹ́wọ́n pé ah kádàrá kọ́ o òun lòún jalè fún ara òun òun lòún wíṣì láti jalè ọwọ́ sí déédéé kádàrá àkọọ́lẹ̀ Allah ǹjẹ́ kádàrá ń tiwa ìròrí àwọn jàbúrìyà ni pé ǹjẹ́ kádàrá ń tiwa lọ síbi pé kásá máa ṣe tọ́ba ti ṣe kíni tọ́ba ti wà àwọn àlùfáà ní ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó fún wa nílà káì alam naj'al lahu aynayn wa lisanan wa shafatayn wa ọlọ́wọ́n fún wa nílà káì ó fún wa lójú káfírí ó sì fún wa ní etí ó sì fún wa ní ẹ́ ó fún wa ní àwọn táwọn fi sọ̀rọ̀ ọ̀rọ̀ tọmọ pé yóò kó bá ọ tọ́ bá sọ wọn náà ó ti mọ̀ pé tọ́ bá sọ yóò ṣàkóbá tọ́ bá sọ kádàrá pé kálukú ọmọ wọ̀ọ́ràn tọ́ bá ti sọ kádàrá ológun tó rí lẹ́yìn kádàrá kí wọ́n lò ń gi kẹ́nìkan sọ ni kò ní òun lọ ń pa bọ́lágì lérí tẹlifíṣàn àbí sọ̀rọ̀ pé òun ló wí tó wù kádàrá tí wọ́n ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ọ̀nà rí ẹ náà kéèyàn ẹ ìgbọ́. ẹnìkan sọ ajá ní buhari pé so kádàrá náà di yé Allahu akbar kéèyàn ajá ti lọ yìí o buhari ni wọ́n máa pè é ṣe mọ̀ òun náà ó ti ṣe kankan kádàrá tó wà lẹ́yìn rẹ̀ ni yóò ṣe kí ni yóò rí àwọn àlùfáà ni nàkúlù láhùn á sọ fáwọn jàbúríyà àtàwọn tí wọ́n tún ní ròrí torí ròrí wà lù ẹgbẹ́ tó ní tó gbogbo ohun tó ń ṣe yẹn àwọn ni ọlọ́wọ́n bá fún ọ ní ojú ó hàdẹ́ iná òun la ọ̀nà méjì ìtumọ̀ ẹni pé ọ̀nà méjì yẹn ó fún ọ ní nǹkan kan tó fi mọ̀ pé eléyìí da eléyìí ó ṣe kínní eléyìí ọ̀dà bọ́lọ̀ bá tú ọlẹ́ ni oye kò ní lànà méjì lẹ̀ ọlọ́run ó fún ọ ní ọpọlọ ọlọ́run sọ nínú àyà kan ó ní faman sha'a falyumin wa man sha'a falyakfur ẹni bá fẹ́ nínú yín ó ní imán ẹni tí a bá sì fẹ́ ọmọ ṣe kèfèrí sẹ́yìn mọ̀ pé ọlọ́wọ́n bá ti sọ fún wa ká chúùsì ni ibi ìwọ náà chúùsì yìí tí ọba fẹ́ ń bẹ̀ liman sha'a minkum an yastaqima ọlọ́wọ́n bá ẹni bá fẹ́ nù yín kó ṣe kí ni kó dúró déédéé ẹni tí ọba sì fẹ́ kó má dúró déédéé àbí ọlọ́wọ́n fún wa ní choice ẹni tó fẹ́ wá hálíkọ́nsì ọwa ẹni tí kò fẹ́ wá ọwa ẹni tí ó ní òun ò ní wá torí òjò ó sì tún padà dìde ńlé òun náà lọ́wọ́ òun ò ní wá tẹ́lẹ̀ ó sì tún wá <laughs> gbogbo àwọn eléyìí ó jẹ́ àmọ̀ pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala àwọn àyà kan wà nínú Qur'an àyà yẹn ọlọ́run bá ní wa yahdi Allahu man anab ẹni bá darí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run fọ̀nà mọ́ nítorí pé ó darí lọ́dọ̀ ọlọ́run ọba yẹn kí ni ọlọ́run padà ṣe fún ọlọ́run wá fọ̀nà mọ́ tí ọ̀bá darí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní fọ̀nà mọ́ ẹni tí wọ́n mọ́ṣáláṣí tí wọ́n alikọ̀ kádàrà kádàrà kọ́ mọ̀nà ni wọ́n tẹ̀lé alikọ̀ tí ṣe kí ni tí wá ẹni bá ní báwọn bọ ẹ báwọn bá alágbọ̀n yẹn ṣàwọn ní kì í túláṣì ní kéèyàn lọ alikọ̀ àkọọ́lẹ̀ ti gbẹ àwọn fáwọn wa ní kílódé tó ń lọ yunifásitì tó sọ pé ẹni tí ó mọ̀wé ọlọ́run ti mọ̀ ẹni tí ó sì mọ̀wé ọlọ́run ti mọ̀ wọ́n ní kílódé tí ọlọ́bi iṣẹ́ tọ́ọ̀ bá sọ pé ibi iṣẹ́ tí ẹ̀ńtọ́lọ́ bá ní yóò lówó yóò lówó ẹ̀ńtọ́lọ́ bá sì ní kò ní lówó ìṣọ́kó lówó ẹni tó lọ́bi iṣẹ́ tí òjò àtòrún pa fọ́gbọ̀n ọjọ́ tí wọ́n sì kó one fifty lé lọ́wọ́ owó oṣù rẹ̀ àtẹni tó sùn lé tó ní ìṣẹ́kó lówó kádà rẹ̀ ní tí ò lówó ọlọ́run ti mọ̀ àti kádà rẹ̀ ní tí ò ní ti kíni ẹni tí ò ní ní tó wọ́n ń sùn lé tọ́bàjọ́ ọ̀dì tààtì kí lóun mú jáde lápò pákó àbí tẹ̀sùbá tọ̀wọ́n wàá máa náwó yọ ọmọ yọ tọ̀wọ́n ò ní ṣe kí ni àwọn méjèèjì kádàrá náà ni àwọn eléyìí wọ́n da nǹkan rú gan nínú tó ń tẹ́ dàrú wọ́n gbà pé sábàbí ò sí kádàrá ló wà sábàbí sì wà báwo ni ò sí sábàbí ọlọ́wọ́n bá ní inna Allaha la yahdil qawmal fasiqin ọlọ́run ní gbogbo àwọn olùbalẹ̀ jẹ́ òun ò ní fi wọ́n mọ̀nà kí ni wọ́n ṣe tọ́lọ́wọ́n fi fi wọ́n mọ̀nà torí pé wọ́n balẹ̀ jẹ́ ẹni bájí ń balẹ̀ jẹ́ sẹ́wọ̀n bóun lọ balẹ̀ jẹ́ ìgbà wọ́n balẹ̀ jẹ́ ọlọ́run wá sọnù tọ́wọ́ bá ti ń ṣe nǹkan tí ọ̀dà ó di yé ọlọ́run ò ní fi wọ́n mọ̀nà tọ́wọ́ bá ti wá ń ṣe ń tọ́ da máa retí ìmọ̀nà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run fa amma ọlọ́run ní gbogbo ẹni tí bá fún yàn tí ń ṣe sàárà wà tàkọ tó sì bẹ̀rù ọlọ́run wà saddaqa bil husna ó sì gbà pé àlìjáná wà fasanu yasiruhu lil yusra ọlọ́run ní á sì ọ̀rọ̀ rẹ̀ rọrùn kí ló jẹ́ aṣọ rẹ̀ rọrùn nítorí pé yín ṣe kankan yín ti ń ṣe yẹn sábàbí ìjẹ́kọ̀rọ̀ rẹ̀ wá já sí rọrùn wọn ń pè ní kádàrá ọlọ́run bá ń bá ń sa ohun tó háwọ́ àti bí àtàrà tí ò náwó sálúbárà wọ́sítẹ̀gìnà tí ń pè òun ti wá rọrọ̀ wọ́kàtí dábàá bẹ́ẹ̀ ó sìnà ó pe ijó ó pe àlìjẹ́nà ó pe nírọ́ fásánù yà sírù lílẹ̀ ó sọ̀rọ̀ ọlọ́run ní ayé ó nira fún kí ló ń kọ́kọ́ ṣe kọ́lọ́run tó fa ayé nira fún ó ti ṣe kí ni ó sàáhùn ó sì ti ṣe ọlọ́run ọba àlá ó pe àlìjẹ́nà nírọ́ àwọn àlùfáà ní ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lénìí tọ́ba ti ní kádàrá ipe tọ́ba ti ní kádàrá òun ní ń jẹ́ àwọn nípa àbí kádàrá kádàrá ti ti àwọn òun náà ni àwọn onígbàgbọ́ àwọn ìgbàgbọ́ táwọn ni pé ìtẹ̀yìn bá ti ń ṣe ìtọ́lọ́ fẹ́ kọ́mọ ṣe kínni kọ́mọ ṣe àwọn sùfíà àwọn náà ní ròrí yìí dẹ̀ tẹ́ ẹ bá ń bá wọn kírísítẹ̀nì àbáwọn olóòṣà tẹ́ ẹ bá ń bá wọn sọ̀rọ̀ àbẹ́ wáàsí fún wọn ẹgbẹ́ tó máa ní ó tó àfa ah, ẹbí kẹfìrí ọlọ́run ni wọ́n ṣé kẹfìrí tiẹ̀ èyí tí ń dọ́gbọ́n sọ fún wa àkídà jàbúríyà ni yìí pé bí wọ́n ṣe wà ní ọlọ́run lọ́ọ́ yà wọ́n kẹfìrí bó ṣe ti yà wọ́n kẹfìrí ni ọ̀sọ́gbọ́n tó dà wáyé tá ànábì fi ń pe àwọn kẹfìrí sínú Islam wáyé tá ànábì fi ń pe wọn sínú Islam tọ́lẹ́kọ̀ ànábì bá nírò rí i pé tó kádàrà ti kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ànábì ò ní ṣe dáwà yọkàn gbà pé kádàrà kálukú pẹ̀lú kádàrà rẹ̀ àwọn àlùfáà ní ká má tanra wa o téèyàn bá tẹpá mọ́sẹ́ kádàrà ibi ni wọ́n fà fún ilé ayé rẹ̀ téèyàn bá ń wà abú yọ fà kádàrà problem sínú ayé rẹ̀ téèyàn bá wọn ṣe dáadáa wọn ní kádàrá dáadáa náà àwọn kèfèrí ẹ̀gbọ́n tí wọ́n sọ ọlọ́run ní sayakulu alladhina ashraku àwọn ẹlẹ́bọ wọn ni wọ́n máa wá sọ pé law sha'a Allah ẹ̀rìn tí ìbájẹ́ pọ́ lọ́hún fẹ́ bẹ́ẹ̀ ni ma ashrakina wala aba'una tí ìbájẹ́ pọ́ lọ́hún bá fẹ́ ẹ̀ẹ́dẹ̀ ń bu apá ń sẹ́bọ ni tọ́lọ́wọ́n bá fẹ́ ká dẹ́lẹ́ bàtà àwọn bàbá wa á ní ṣe bọ̀ bọ́lọ̀ ṣe fẹ́ kárí náà nù. kí ni ìròrí wọn ìròrí jàbúríyà àwọn gbà pé ẹ má kálukú ó ẹ fi kálukú lẹ̀ pẹ̀lú àyàmá rẹ̀ á ní fi ọ́ lẹ̀ pẹ̀lú tó ń ṣe tóró onílàáká yìí ọ̀fẹ́ lọ́lẹ̀ mutí ọ̀fẹ́ rí náà lọ́lẹ̀ aṣẹ́wó ọ̀fẹ́ rí náà lọ́tẹ́ẹ̀lì ọwọ́n pé kádàrá ní ń tì ọ lọ lé ọtí kádàrá ní ń tì tẹ́tẹ́ ọ̀kadà tó fẹ́ kọjá wájú rẹ àti tírélà ti ń bọ̀ kí lọ sọ fún ọ pé ẹjẹ́ ajọ kadà ọ kọjá o kádàrá ti ń ọ lọ nì tí àwọn gbẹ̀gbẹ̀ yẹ kó máa ti lọ tó kankan mi ma ọwọ́ títí ọba tó ń lọ́ba tó ń a tírélà ẹ̀kú wọ́n ní làákàyè tó sọ fún ọgbẹ́ dúró oye làákàyè yẹn dídùn náà ni kádàrá pé mọ́tò ò ní pa ọ́ kí ló wá dé tó wá ń fi kádàrá yẹn ṣe ẹ̀rí lérí pé ọlọ́run ló ní kọ́ ọmọ mutí kọ́dà ibẹ̀ náà ló ń ṣe kí ni ibẹ̀ náà lọ́lọ́ yìí kí ló dé tó wọ̀ sọ pé ní kádàrá yẹn ò tí ọ́ sẹ́nu tírélà ọlọ́run fún wa ní làákàyè ẹ̀yọ́ màyá nínú ẹ̀sìn wa akídàtú alẹ́ sọ́nà wal jamaa níparí ọ̀rọ̀ mi òun náà ni pé sẹ́ẹ̀rí ẹni tó bá ti jẹ́ àlùsùnà àkídà tiwa nípa kádàrà ni pé a gbà pé kádàrà sí kíni kádàrà wà lẹ́yìn náà a máa wá ṣiṣẹ́ iṣẹ́ yẹn yóò wá ran kádàrà yẹn lọ́wọ́ yóò di kádàrà yẹn ó ṣẹ kádàrà àmọ́ ṣẹ́ òun náà di kádàrà ó kíni kọ́ afẹ́ jẹun lápèjúwe ẹ̀ mọ̀ pé oúnjẹ àárọ̀ ọlọ́run ti kádàrà pa jẹ́ ẹ̀ láago mẹ́jọ àbọ̀ tá a fẹ́ jẹ àwa depo sínú kerosene àtàná sí gáàsì àrà ráìsì àfọ ráìsì àgbomi kaná ṣé kádàrá wọn sẹ kádàrá wọn ò ní sẹ ẹni tí wọn sẹ náà ni kádàrá ebi ní ó ṣe ni ni ó ṣẹlẹ̀ láàárọ̀ yẹn àmọ́ tí agbàpẹ́ afẹ́ jẹun ó ṣe wà ní kádàrá lọ́nà afẹ́ jẹun àwọn àfọ ráìsì àdàsómi agbóbi kaná alọ́ta adẹjasa wa si bàtẹ dagun bẹ mẹjọ abọ kálí ala kiri ọsẹlẹ kálí ala kama jẹun téèyàn bá ń fi kálí ala ṣe hujja ẹ̀rí lérí pé bóun ṣe rí yìí a ní wọn mú láti jọ yẹ yí padà a ní kálí ala òun náà sọ èyí lẹ dáhùn máa lọ alikọ wọ́yẹ́ lọ lè bọ yí kálí ala rẹ padà máa gbọ́rọ̀ ọlọ́run máa ṣe sùúrù máa kàtà àwọn ẹni rè àwọn àlùfáà ní àwọn ìyẹn ọba nǹkan jẹ́ anabi ń sí Madina àbí ọdẹ ń ṣàdúà àbí kádàrá anabi ni pé ipa ọ̀tá òní kájọ́ fi dé Madina àmọ́ kí ló ṣe nígbà tí tó kú mọ́ka níbo lọ́sàsì ibi lọ́sàsì nì inú kíni inú kòtò lọ́wọ́ ajẹ́ sábàbí fún kádàrá tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi rí i kágbọ́n bá rí ni kí wọ́n ṣe jama kádàrá mi ọ̀sẹ̀lẹ̀ agbe wọn ba wọn tẹ̀lé wọn wá ká mójú ọ̀nà. wàá lè dùn àwọn olùgá yorùbá kádàrá ǹjẹ́ àdúrà máa wá yí kádàrá padà àdúrà àwọn àlùfẹ́sì àdìsí kan gbogbo wọn ni wọ́n panu pọ̀ lérí ẹ̀ pé àdìsí yẹn lálàáfíà anabi ni àdúà anabi ni àdúà yẹ̀rù dùn kọ́dọ̀ ìmàndá ntọ́ba fẹ́ ṣẹlẹ̀ nínú kádàrá. No ń máa ń dá a padà kọ̀dọ̀ ń bọ̀ látòkè ìpè láàárọ̀ yìí o nínú àkọọ́lẹ̀ òun náà ní lágbájá mọ́tò rẹ̀ ó gba ọ̀kadà kan ọlọ́kadà yóò sì dá ẹni tó ní mọ́tò ni yóò tọ́ ọ̀kadà sí yóò tún san hundred thousand yóò sì gba fifteen thousand lóṣù ṣe àdìpé kádà láti ń bọ̀ onítọ̀hún ọwọ́ abọ́ sí ìta iwájú ilé rẹ̀ nígbà ó jáde tán ọwọ́ arántí pé bisimilah tawakalitu alallah wàlá hawla wàlá quwwata illa billah allahu akbar kọ́dọ̀ ntí ó ṣẹlẹ̀ tí ń ṣe kí ni ntí ń bọ̀ òun ṣe dùá dùá òun lọ lè pàdé kọ́dọ̀ yàtọ̀ sọ̀rọ̀ àní wọ́n wá pàdé ara wọn. ìdọ́lọ́ fẹ́ kọ́ ó ti kú oye e ti ń bọ̀ dùá òun ṣe kí ni òun lọ ni kò sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe tó lè dá kọ̀dọ̀ òun yẹn padà láyà a ilẹ̀ dùá dùá nìkan ni táwọn fi máa gbára dùá kò sí nǹkan tẹ́ ẹ lè gún kò sẹ́sẹ́ tẹ́ ẹ lè wẹ̀ kò sí nǹkan tó lè fi sára kò sí nǹkan tó lè lò ọgbọ́n lọ́kadà yẹn yẹn ni. anabi ní kankan tó lé tó lé ṣe tí ó da ti ń bọ̀ yẹn tí ó da padà òun náà làdúrà nìkan àwọn àlùfáà wa ní ká má gbàgbé pé àdúrà táwa wí náà minal qadar Allahu akbar <laughs> minal qadar ipò ọ ọ ta ló ní ọrántí èèyàn jáde nígbà mi kò ní rántí bisimilah tawakalitu alala ta lọ́rọ̀ talo ta ló ṣe rọrùn fọ́tò huwi ta ló gbà fi dá kádàrá padà Allah àṣírí tó wà ni pe gbogbo ẹni tí ń bá ń ṣàdúrà àti òrùlẹ̀ kadi kádìrì kadi de kádìrì ká má sùn torí kíni torí kádàrá yẹ́lí kádàrá ni àbí yẹ́lí destiny náà nitori pe oye tá a bá dìde èyí tí wọ́n fẹ́ kọ ní ọdún wọ́n fẹ́ mú jáde nínú tó ní bọ́ọ̀ ni wọ́n pè inú èyí tí wọ́n ti kọ́ ọ́ lẹ̀ tẹ́lẹ̀ ni ee nínú bọ́jẹ̀tì bọ́jẹ̀tì ọdún ọ̀yẹ́ wọ́n fẹ́ mú wọn jáde nínú àkọọ́lẹ̀ èyí tí wọ́n ti kọ́ tẹ́lẹ̀ yẹ́muhu Allahu ma yasha ọlọ́run lóun máa ń pa tó bá wùn rẹ̀ tá a fọ̀ pé kádàrá máa ń ṣe kínní ìmọ̀ ń parẹ́ wà yóò fi bìtù èyí tó bá sì wò wọ́n filẹ̀ bẹ́ẹ̀ mo filẹ̀ bẹ́ẹ̀ yẹn òun náà nígbà tọ́wọ́ sàdúrà sàdúrà lérí kankan tọ́lọ́hún ni mo gbàdúrà rẹ̀ àmọ́ ìfún lílé yìí ìmí ní fún ọ ó lè sì jẹ́ pé kò ní fún ọ nímí ìtọ́jẹ́ pé tọ́wọ́ bá dé alikiyama wọ́n ṣẹ̀ wá fi àdúrà yẹn wọ́n fi kún sẹ́ẹ̀rì rẹ lọ́wọ́ lọ́ọ́ lè wà lìjẹ́nà àmọ́ pé mo sàdúrà kò gbà àdúrà gbà ọ̀kọ́ lọ́rọ̀ bókòmọ̀dé ọ̀hún ni ọlọ́ọ̀ni ẹ pè mí asitajibla kò ní dàáyín lọ́wọ́. kádàrá wa jama ó ní wa indahu ummul kitab ó ní ìyá tírà lókè sánmà ló wà nǹkan tuntun máa ń dẹ́rù bà wá tó lágbára gan tóun náà tún máa ń bà wá lẹ́rù jù tá a rò pé òun náà lè dí kádàrá lọ́wọ́ lẹ́yìn àdúrà sàn pé wọn ládùúrà lè di lọ́wọ́ àbí tọ̀ ìtawà tó ń rò kò lè di lọ́wọ́ mo fẹ́ lè wẹgbẹ́ awo kí wọ́n lè bá a sínà fún mi kán lè bá a pọ̀n mí kọ̀ọ̀sẹ́ tí ó pọ̀n òun gan wẹ́ni tí ó pọ̀n ọ̀rọ̀ tí ẹ̀gẹ́ lójútu gbèsè tí mẹ́lọ́rùn rẹ̀ ò níye nígbà míì ẹlòmíì kú ẹja lè bí àwọn àgbà wọ́n ní àyínú wà ẹ mọ àyínú kì í ṣe tó láti ní kọ́ jẹ́ àgbàlagbà ó lè jọ́ mẹ́kì ó lè jọ́ dọ̀ ó lè jọ́ obìnrin ó lè jọ́ magi ó lè jẹ́ sísítà ó lè jẹ́ ọmọ ó lè jẹ́ bàbá ó lè jẹ́ àbú àyínú ni kí èyàn ó ní ojú ojú yẹn wọ́n máa ń ran amáyàn ni téèyàn bá ran ojú máyàn bọ́bá ti ran ojú yẹn yóò ràn án mọ́ ẹni yẹn torí pé ó rí dáadáa kan ní ara rẹ̀ bí ọfà kan jáde lójú ẹ̀ jàǹjàǹú tó wà ní kàràkàrà láwọn jàǹdù burúkú yóò wá ba ọfà yẹn yóò wá ba lọ títí tí wọ́n fi jọ wọ ara ẹni tí wọ́n ṣe kíni ẹni tí wọ́n wò tí wọ́n bá ti wọ ara ẹ̀ báyìí tó bá jẹ́ pé àlàáfíà ni wọ́n bá rí lára ẹ̀ tí wọ́n fi wò ó yóò sì dá lára ẹ̀ tó bá jẹ́ pé ìmọ̀ ni wọ́n rí oyè ọlọ́run wọ́n yakadu alladhina kafaru la yuslikunaka bi absarihim lamma sami'u dhikr wa yaquluna innahu lamajnun ọlọ́run ọba ní bí ìbá ṣe pé àwọn ọlọ́run ló tiọ̀ díẹ̀ ló kù ọfẹ́ eré sunmú tán tó máa pẹ̀jẹ̀ bí ẹni wàlápá nígbà wọn gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó bá wọn sọ̀rọ̀ ọlọ́run látara ojú tí wọ́n ràn mọ́ wa nàbí àmọ́ lọ́wọ́ ọba ọ̀dà dúró anabi al-aynu haq anabi ni ojú wa walaw kana shay'un sabiqal qadar ibi tá à ń lọ nìyẹn tó jẹ́ pé nǹkan kan yìí bá máa ń gbáwájú kádàrá ni lásàbàkàtò láàyè níbi tí ojú lágbára dé ìbá gbáwájú kádàrá ọlọ́run àmọ́ òun náà ń bẹ lábẹ́ kádàrá ọlọ́run ẹjọba wa fẹ́ kí ayé ọwọ́ òun la kí ni ọmọ wa ṣe dua dua nani? ni èmi ọmọ táwọn afọ jẹlẹ àbẹtí ni ẹ wá á ṣe pèsè fún yín ẹ wá ká fún yín lọ́sẹ̀ ẹ wá ká fún yín ní kankan àfẹsì dua anabi ibrahim alayhi salatu salam wọn ni ishaq àti ismail àwọn méjèèjì kò síjọ́ kan tí anabi ibrahim ò ní gbọ́ wọlé wọn lérí yóò ní ọ̀hún idhukuma bi kalimati llahi tama min kulli shaytani wahama wa min kulli ayni lama ń wá sọ fún yín lọ́dọ̀ ọlọ́run níbi gbogbo òun àlìjá ló burúkú tí tí bàtọ́ ọmọ jẹ téèyàn fi ní jèrè ọmọ àti gbogbo àwọn ẹranko burúkú tí wọ́n máa ń tààyàn àti gbogbo ojú tí máa ń wò yàn tí yóò sì ro èrò burúkú látara wíwò yẹn àṣetánì burúkú sì bà nǹkan jẹ́ abáàdé ni tí ojú wò tójú ńlá pa lára nínú kí ló wà jàmá nínú kíni nínú kọ́lára tabaari ni ti ń ka asikaru dojoojúmọ́ asikaru sọ̀bá wà lùmọ̀sá wọ́n wù ọ́ wù ọ́ wù ọ́ tẹ́ bá wù ọ́ tán jàmá wọ́n wà á ṣẹ́jú nǹkan kan ò sì ní ṣẹlẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sáà ní muhammad sasala àti gbogbo ẹni tí ń bá ń fi táwọn ẹbí náà máa fi sọ̀rọ̀ aláàrọ̀ láàrọ̀ àti ìrọ̀lẹ́ asikaru sọ̀bá tọ́ba kasikaru tójú ọ̀ wá rí ọ wò àbí ojú wò ọ kò lápá kí ni kádàrá rẹ kí ni kádàrá rẹ kádàrá rẹ pé ojú ò ní lápá lára rẹ kí ni sábàbí ẹ̀ àdúrà ló sì jẹ́ pé kò sí nǹkan kan tá a ní lẹ́yìn dùwà ẹnu wọn bá ta wíyì kọ́lọ́ mọ́sá ìjọ sàǹfààní fún wa ọlágbára ọlọ́run ọba wa kámọ̀jọ́ ọ̀rọ̀ kádà rọ́ dàrú o tọ́ ọ bá wá rí yìí tí ọmọ túmọ̀ ẹ̀ mọ́ kò yí ọmọ tí ṣètánì wa sọ fún ọ pé ọwọ́ ayẹ kọ́lọ́run ṣe báyìí fún mi ájọ ń dòkú lálùkọ ni ìmọ̀mù ni a máa ṣẹ̀bọ̀ máa débẹ̀ ìmọ̀mù ni a máa ṣe sìnà àti ṣe máa wọ́n ní àmọ́ mutí bá ti kọ títì wọ́n ní àmọ́ ṣe sàrà ń ṣe irú ìwúwa lélẹ̀ àwọn afáàní ìjọba ti rò débẹ̀ kọ́ wa rántí pé la yusalu amma yafalu ẹnìkan ò lè bí ọlọ́run ẹnìkan ò láyà kọ́ wa kọjú sọ́lọ́run pé wáyé tó ṣe lè wahum yusalun ọmọ èèyàn tá a dá ìlà máa ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tó ṣe báyìí ibi tó darí ẹ̀ sínú ta ló fẹ́ mú lẹ́yìn tí ó bá ọ ń dà ta ló ń bà tó fẹ́ pè tí ó ọlọ́run fún ọ ọ lẹ́nìí kankan ẹni bá fọkàn sí ọ̀lẹ́ ló ń nàjàmá. la yus'al àyè béèrè ìpè ọlọ́run kí ló dé kí ni mo ṣe èzémi nìkan ni ah o ti ń tayọ aláwo wa hum yus'alun òun ló ní ọ sì má gbàgbé pé ó ti sọ pé orúkọ tóun jẹ́ ni rọ̀húfú rahim aláàánú lòun oníkẹlò wa huwa arhamur rahimin ọlọ́run ni gbogbo àwọn tí a máa ń sàánú tẹ́ ẹ mọ̀ pé lábẹ́jẹ́ lánàá ọlọ́run kò sẹ́ńtọ́ láàánú tóbi nítòsẹ̀lẹ̀ yẹn ìwọ ọmọ kádàrá tọ́lọ̀ fi ṣe bẹ́ẹ̀ o asinu dọ́nàbìlà o ní èrò dáadáa sí ọlọ́run lérí gbogbo ntọ́ bá ṣẹlẹ̀ èyí ló fi ní sinmi o tún wá o tún wá gbé agbára ọlọ́run tóbi lérí ntòsè yẹn ipe ìwọ ọlọ́run ọba a. o ti ṣe ntọ́ fẹ́ mo wá fẹ́ kó o forí síbẹ̀ fún mi. àbí kí lèyìn fẹ́ ṣe téèyàn bá ti kó wájú ọlọ́run kí n lè wọ ọ́nà lókun ipe ńgbà tí ọ̀ wá dáhùn dáhùn yìí á kú lọ́dọ̀ rẹ̀ pọ́ bá ti kú lọ́dọ̀ rẹ̀ wọ́n lè wọ ọ́nà ni torí ibi tó lọ creation ìtọ́lọ̀ǹda ló lè ṣe kíni ló lè bá olùjálìjànú olè jésù èṣù náà lọ́gá wọn tẹ́lẹ̀ nínú ìmọ̀ tá a máa ní tíyàn fi máa ń gbé títóbi fọlọ́wọ́n ọba lérí tó bá ṣe tíyàn bá rójú tu ẹ̀ mọ́ gbogbo ntani kò ṣe náà ló ṣe gbogbo ntani kò má ṣe ló ṣe kádàrá kan tó wá ṣe ọ wà ní èrò dáadáa sọlọ ní ọlọ́run èmi ọmọ o ìwọ ọlọ́run ma tó fi ṣe tó ṣe ọlọ́run wa sọ kànbalẹ̀ ìfọkànbalẹ̀ sínú ẹ̀mí yàn nínú àwọn èrò táwọn afáàní èèyàn máa rò òun náà ni pé wa khalaqa kulla shay òun ló dá ọ òun ló ní ọ òun ló ní ọ láti èékánná rẹ dẹnu orí rẹ property ọlọ́ni ọ́ ìwé bá sì dá nǹkan ni tọ́jà pé nǹkan yẹn ẹnìkan ò ṣe àpẹ̀lú yàn àdàtọ́ tó bá wù yàn lẹ́yìn lè ṣe ni lẹ́yìn lè fi dá ọ̀làdìyẹ méjì sí ìwọ lọ́ra pẹ̀lú owó oṣù rẹ ó sì dàárọ̀ ọjọ́ jimá lóní ẹ̀yin fámílì o jimá olóyin ni jimá tòní o kò sí jimá àgbo tẹ́lẹ̀ náà gbogbo ẹ̀ náà ni jimá dáadáa lọ́wọ́ à ń pè é ẹ̀yọ́ ọmọ ẹ ẹ máa lọ lè fọnu àwọn àkùkọ ńlá méjì yẹn sẹ́rí yìí tí ó ní àwọ̀ kàlákìnní àjẹlá rẹ̀ ọwọ́ amújáde ọwọ́ àdúdú ó dùn tán ó tún gbélé ná ó tún dín ní gbóná ṣáì ọwọ́ abọ̀ ọwọ́ àǹjẹ́ kí ló kan ẹnì kankan pẹ̀lú tó ṣe alẹ́dọ̀ lámta ìdí ọ̀sà àbòsí fún adìyẹ yẹn ìdí ọ̀sà àbòsí fún sọ́ọ̀sà àbòsí fún pítádì ìdádìyẹ ṣẹ̀dá o ẹ̀dẹ̀ pa ọlọ́mọ apẹ̀yìn náà ṣe ṣe ṣe ṣe àbòsí nìyẹn bọ́ọ̀ bá wọn pé ọlọ́run ṣe kankan fún ọ ọlọ́run wọn ọkọ láìkí ọ wẹ̀yìn ọ̀n pé ojú ẹ̀ fọ́ ọ̀wọ̀ ẹ̀yìn kan ọ̀wẹ́ni tẹ́ tiẹ̀ di tójú tiẹ̀ náà tó fọ́ tó tó yọ kí ó ti wá tó sí. agbára ọlọ ìjẹ́ pé ní islam nù àlẹ́ ìsì islam lè la kéèyàn ojú wájú sọlẹ̀ fàlà kéèyàn máa wá bẹ̀rù ẹ̀ kéèyàn máa bẹ̀ gbogbo àtàwọn mìyàwó gan yóò fún yàn ní imán téèyàn ó fi ṣe kíni téèyàn ó fi ẹ̀ bóun ni wọ́n pè imán ti èyí ò fi gbádùn ayé ní pírọ̀dù yìí amẹ́tẹ́ èèyàn bá ti ní màtá sọ yìí wàhálà ńlá ẹni tó lè wòsẹ́ kí ló fẹ́ yí padà kádà ẹgbẹ́ báwọn ẹbáwọn ẹbáwọn ẹbáwọn sọ́nà dáa dáa ṣé njọ́tọ́ náà bá wá dáa ṣé bàbá mi ní ó yí padà ẹni tí lè sóògùn kí ló fẹ́ yí padà ìgbà àyíṣẹ́ ah, tó àṣẹ́mi ah, nìkan ni kálukú ní lọlé ọdún àlelọ láti jọ àwọn àlùfáà ní ọ̀sẹ̀ tó fẹ́ wẹ̀ kí ló fẹ́ fi padà kádàrà kádàrà sọ́sẹ̀ mọ́ yí kádàrà ta ló kádàrà ọ̀sẹ̀ ta ló rọṣọ alátọjà ta ló rewé ta ló gùn ìwọ náà lọ sọ di ọlọ́run fúnra rẹ náà wọ́n lọ dáa nídìí bẹ́ẹ̀ èèyàn máa ọ̀rọ̀ kádàrà wọ́n ní èso bá ti sọ fún ọ pé ẹ má ti ṣe kádàrá wà báyìí àbí kò ṣe kádàrá àbí ẹ kádàrá wà ó kọ́dà tó ń ṣe nǹkan inú kádàrá ọlọ́mọ bá lọ ọlọ́run ti mọ ọmọ náà ó ti mọ ọmọ àlìjánná ó ní kéèyàn ó try àwọn guideline táwọn afa ṣàlàyé kéèyàn mọ fi guide ara rẹ̀ wọ́n ní iṣẹ́ lógun kínní lógun iṣẹ́ o kàwé o dáadáa kọ́ gba gbogbo yìí kọ́ wa mọ bẹ́lọ̀ntì ẹlòmíì tẹ́ bá ní ọmọ ìwọ náà wá ṣe wáyé kí n kó ṣe lọ yunifásitì kọ́ lọ lè ṣe kọ́ọ̀sì kan ẹgbọ́n jẹ́ sọ yóò ní àwọn tí wọ́n kàwé náà àwọn mélòó lórí iṣẹ́ yóò ní àwọn mélòó ló ṣe kí ni jaba àwọn mélòó lórí iṣẹ́ àwọn àbá wọn sọ pé ṣé bó sì kàá ná bọ́ bá wá kàá tán ó ti ọwà ọwà dúró de bọ́lọ̀ ń ṣe fẹ́ẹ́ nígbà ìjọba bá ní ọyá gbogbo ẹni tẹ ní sífì tẹ ní sàtífíkẹ́tì ọyá opportunity yọ ẹ máa bọ̀ tí wọ́n ti sọ pé ọ̀lọ́ ọ̀kàwé ṣé láàárọ̀ ọjọ́ ọ̀nà ó lè wọ skul <laughs> òun ṣiṣẹ́ kan iṣẹ́ wọn lọ déédéé ṣe ẹlòmíín sì jòkó lẹ̀ a ní àríṣẹ́ náà ẹ̀ ríṣẹ́ bò ọ wá lóṣù mẹ́fà ó sì wá fọwọ́ lẹ́lẹ́ nídìí wẹ́dìn irin jíjó ah búrẹ́dì ló kù tọ́mọ lọ létà kọ́ wá ní ń kádàrà iṣẹ́ tí wọ́n yàn mọ́ òun kádàrà ẹlòmíì ẹ mọ̀tẹ́gbẹ́ kádàrà kádàrà ni gbogbo ńdọ́nà ti kọ́ pé yọ ṣẹlẹ̀ sí ọ owó oṣù wàá mà nígbà tó ti mọ̀ nì definitely ò ní dúró lásán tọkàn bá ti lọ ó tún ṣe ìmíì ẹlòmíì ọ̀kadà ní wà nígbà tọ́kadà bàjẹ́ ó ti bẹ̀rẹ̀ sí ta ó bẹ̀rẹ̀ sí ta recharge card. Kada tó wà lẹ́yìn ọ̀kadà náà recharge card tó o bá wá ronú kò tètè kú o nínú bẹ̀rù kádàrá mi ò wá ṣẹlẹ̀ mbẹ́ àwọn yóò máa pé à wọn ò ríṣẹ́ gbà láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni àá ah, ah, ọdún mẹ́ẹ̀ẹ́dógún ò ríṣẹ́ gbà ò sí kò sì tèmi ṣe ṣé tó láti ní kó wá kú sí ṣọ́ọ̀bù yẹn èyí tó wá wò tá a fi mọ̀ pé kíní yìí aníbùkátà ságbóye kádàrá yìí ni pé tọ́ba wá òpin ọ̀dà iṣẹ́ tí wọ́n mọ̀ ọ́ mọ̀ ni iṣẹ́ yẹn ò lọ iṣẹ́ mi tọ́ba wá mú wàá gbìyànjú wàá yan araka méjì istikhara ipe ọlọ́run ọba mo fẹ́ kú níbi iṣẹ́ yìí o mo tún fẹ́ ṣiṣẹ́ mi torí ẹ̀rú tó máa bọ̀ pé nígbà tá a bá lè ṣiṣẹ́ mẹkáníìkì mọ́ àwọn ọ̀rẹ́ mi tí wọ́n máa gbé mọ́tò wá tí wọ́n bá tún wá kó mọ́tò dé àtàwọn ọ̀rẹ́ wọn lẹ́yìn oṣù tí ń bọ̀ táìsì ní tilẹ̀kùn ṣètàn òtún mọ́dẹ́rù bàjẹ́ pé èhé ṣe é ṣe pé àfọ́fà tún lélẹ̀ àbúrò lè máa ṣiṣẹ́ mẹkáníìkì pẹ̀lú kóun lọ lè kó ráìsì ní kótọ́nu sọ́jọ́ra wọn wíwẹ̀ ètò kí ló kù jàmá okùn istikhara raka méjì lẹ́yìn raka méjì yẹn èyàn wà bí ọlọ́ ọlọ́run ìwọ lọ́mọ èmi ọmọ ìwọ lórí èmi ìwọ lọ́mọ tọ́pọ̀ amá tọ́ba jẹ́ pé kí n sì dúró lórí iṣẹ́ yìí náà lórí bá wà ń bẹ́ ń bẹ́ ọlọ́run jí ilé dúró ń bẹ́ wá múre wá fún mi ń bẹ́ tọ́ba jẹ́ pé kí n change iṣẹ́ ìbá nu orí ọlọ́run change ẹ̀ fún mi wá forí síbẹ̀ bẹ́ẹ̀ yẹn sì balance ilé ayé ni abẹ́lẹ́ wọn Allah subhanahu wa ta'ala ọ̀kan nínú àwọn àlùfáà ọmọ sàdúrà kan àdúrà yẹn àwọn àlùfáà ní ká mọ̀mọ́ síbi kọ́dà wọ́n ní yóò Allahumma la as'aluka raddal qada ipe wọ ọlọ́run ìyìn ní kọ́ dá àwọn kádàrà abú ti ń bọ̀ ìyìn ní kọ́ dá padà o walakin as'aluka lutfa fi wọ́n kàn fẹ́ kọ́ sànù mi pẹ̀lú bí ṣe ń bọ̀ ọ̀rọ̀ yẹn nínú túmọ̀ àfa yẹn òun gbà pé òun lè dá kádàrà padà àmọ́ òun fẹ́ kọ́ lọ́run sànù o àdìsí wa ní àdúrà máa ń dá tádà rẹ padà mọ wulẹ̀ tún pẹ̀pẹ́ mọ́ kúkú sọ fọlọ́n pé oye Allahumma inna a'udhu min qadari su mọ wá ìsọ pẹ̀lú wọ ọlọ́run bá níbi àkọọ́lẹ̀ aburú Allahumma na'udhu bika min jahdi al-bala ọlọ́run inú àdúrà àwọn sálàfù ìpè wọ ọlọ́run à ń wá sọ pẹ̀lú agbára rẹ min jahdi al nínú àdánwò tí dé tí gbogbo àwọn èèyàn máa wá kíyàn pé ah ẹ̀ ti débẹ̀ àwa sọ bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ bá wa la allahumma inna na'udhuka min jihadi libala wa dariki shaqa lágbájá náà bó ṣe wá sí ìbáàdà tó tó ṣe súnà tó tó ṣe dáadáa tó ha eré ibú náà lọ́padà wá sí gbẹ̀yìn dariki shaqa ọlọ́run àwa bẹ́ẹ̀ wasu ilqada wa shamatati al àkọọ́lẹ̀ bú àwa bẹ́ẹ̀ ẹ̀rín lẹ́nu àwọn ọ̀tá tọ́ta rẹ bá ti rẹ́rìn definitely problem ṣe kí ni o ti ṣẹlẹ̀ àwa sọ bẹ̀yẹn náà ọlọ́mọ fẹ̀rín wa sọ́ta lẹ́nu wọ́n ti ṣètò àwọn nípa nínú ayé wa abẹ́lẹ́ wa Allah subhanahu wa ta'ala àtọkùnrin àtọbìnrin ọlọ́mọṣà jáse rere ọlọ́mọṣà ìsànù wa dùá ọlọ́mọṣà fèrè wa lọ́rùn ní gbogbo òṣèṣin ní gbogbo ayé ní gbogbo gbà kọ́lọ́n wa lóun sábàbí òrèrè fún wa subhanakallahumma wa bihamdik ashhadu an ilaha illa anta. أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته جزاكم الله خير إن شاء الله تعالى ní jẹ́mẹ́jọ a bẹ̀rẹ̀ sí gba owó ẹ̀rànlẹ́yà àbí àwọn kan bẹ tí.